الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفالدين سين علاقة الحاكم بالمحكوم أمر قررته الشريعة وجعلت له ضوابط وأسسا لا تتأثر بالأهواء والعاطفة والمصلحة الشخصية علاقة الحاكم بالمحكوم kíni bólórí ó máa bá wọn tí ń bẹ lábẹ́ rẹ̀ lò kíni ó sì jẹ́ relationship ẹ̀wọ̀n tí ń bẹ lábẹ́ olórí náà pẹ̀lú olórí ẹ̀rí nínú ìsìlámù o amúrún ọ̀rọ̀ tó ṣẹ̀ríà ṣẹ̀ríà kò fi ń pẹ́ o. ọ̀já alátìláhó bọ̀wá bí tọ̀wọ̀ òkúta ọ̀dọ̀ gbé lànà ó gbé àwọn ìpìlẹ̀ òfin tá a máa tẹ̀lé báyìí ló lórí ti gbọ́dọ̀ ṣe fáwọn tí ń bẹ lọ́wọ́ báyìí làwọn tí ń bẹ lábẹ́ olórí láṣẹ aráàlú ní ará orílẹ̀ ní ará àdúgbò ní báyìí làwọn náà ti gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú ẹni tọ́lọ̀ ń báyàn ní olórí wọn. la tata'assaru bil ahwa wal 'atifa àfáà ní gbogbo òfin tá a wá wí ìfẹ́ inú èyí influence rẹ̀ o ìfẹ́ inú ní borí ẹ̀ o wàlà á pèfà mọ fẹ́ràn ẹnìkan àbí mo hétí ẹnìkan kò gbọ́dọ̀ lápá ń pa ẹ̀ o kò gbọ́dọ̀ lápá lára ẹ̀ o mo pẹ́ bí wọ́n bá yé ọgbà tó lórí ẹ̀mí ọgbà jẹ́ kò ní í ṣe pẹ̀lú tọ́ gbọ́dọ̀ dé tọ́ gbọ́dọ̀ fún. ìwọ olórí náà ń kọ́ a kò ṣe tèmi ńgbà tá a fi ń wá kínní a ó ṣe jẹ́ o kò ṣe jẹ́ o ṣé ọlọ́run ti yàn ọ́ lólórí ń ṣe ń bẹ lábẹ́ rẹ̀ o fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àfààní àtìfẹ́ ẹnu ni àfẹ́ni àtẹni àfẹ́ni àtẹni àmọ̀rí ni àtẹni tá a mọ̀ rí ni àtẹni ó béèrè ẹ̀tọ́ rẹ̀ àtẹni tí ò béèrè nǹkanlùkù la gbọdọ̀ fún lẹ́tọ̀ ẹ̀ o gbólóòkè fún àwọn tí ń bẹ lábẹ́ lẹ́tọ̀ wọn bẹ́ẹ̀ náà làwọn tí ń bẹ lábẹ́ olórí náà gbọdọ̀ fún olórí náà ní ẹ̀tọ́ rẹ̀ wàlùmọ̀sùláhà ti ṣàfihàn àbá ní kọ́dà nù tí ò ní máa dìtámì bọ́ọ̀lù ó ti ṣe sólórí bóòlù lórí náà ó ti ṣe sí ẹ̀yin tẹ́ bẹ lábẹ́ rẹ̀ òun ni alimasilahatu aṣàṣìyà private interest ìyẹn ni pé kìí ṣe pé ní tí èèyàn ó rí gbà ni ó fi wá máa gbàṣẹṣẹ lórí lẹ́nu ìjọ tí ọba ti rí gbà èyí ń bára mú nàìjíríà yìí púpọ̀ tàbárí dáhùn èèyàn bá yẹn nìkan kọ́ dáa kò sí oore rẹ̀ ń dọ́dọ̀ wọn ni ìjọba ti wá ní kọ́dà kò kí ò sí ẹ padà wá lọ́la lórí òwúlò sáǹbà ní kalari àfàlẹ́ yẹn náà dà kò gbọ́dọ̀ tó pé ní ọmọ júwe níbo ni wọ́n lò ọlọ́run látàrí bó olóyè ọ̀sẹ̀ sólórí àtẹ̀yìn olórí náà níbo lẹ́yìn náà olófin ọlọ́run látàrí bó ló ti ṣe fáwọn tí ń bẹ lábẹ́ yín kò gbọ́dọ̀ jẹ́ pé nítorí níta fẹ́ gbà ọ́ ẹ̀yin olóyìn náà ọ̀gbọ́n jẹ́ pé bàbá fún wọn lélẹ́yìí òní dìbò fún wa ní a bá sì ti bì í tán ọlọ́run ti mú wọn fún wa èyí ò náà dá o àlùfáà ní alimasilahatu aṣàkṣìyà ọ̀gbọ́dọ̀ jẹ́ pé interest ń tí olórí ọgbà àbí ntẹ́ntẹ́ ń bẹ lábẹ́ olórí ọgbà láàbí máa wá máa ń lò ó ti gbé kalẹ̀ pé báyìí ni ẹ ṣe sáwọn olórí